agogo ń dún. ọ̀lẹ olè ajẹun lóru awẹ̀wùsàn súnmọ́ bí olórí ọlọ́ṣà táwọn tí ògbọ́n ń pa àtẹ́wọ́ fún jẹgúdújẹrá jàgùdà jẹjẹrẹ tí jẹgunjẹran àwọn ọmọ ẹ̀kúnnù abẹ burúkú lọ́wọ́ onígbàjámọ̀ ni mò ń bá wí tí ń fani lórí tògo tìràwọ̀ agogo ayọ̀ lẹ́tọ̀ Ojúmọ́ Ire ni tá a mú wá fún yín ni ewì tó ń bọ̀ láti iléeṣẹ́ agogo ayọ̀ tó ń sọ̀rọ̀ nípa ìyàtọ̀ nínú àwọn tó ń jẹ̀lú àti àwọn tó ń ṣe ìlú ibi tí ẹ bá wà ilẹ̀ rẹ̀ ni ará ò ní san lọ́rùn kí babaláwo tẹ́wọ̀ gbà ìwọ ni ajé ayé ò ní burú títí títí kó pa ọmọ tọ̀run jẹ ìwọ náà iná ayé ò ní jóni tí kojú ọmọ náà jóni ewọ náà ni lórí ètò yín ètò wa gbogbo ẹ̀ lónìí tẹ́ bá kankan nǹkan tá gbé kalẹ̀ ẹ̀ à ń sọ fún yín pé ní ọjọ́ iwájú tó ń bọ̀ lọ ara ọ̀tún ara ọ̀tún lágogo ayọ̀ ara ọ̀tún ní gbogbo nǹkan tiẹ̀ máa máa rí láti ilé ilé agbára wa ní ibi báyìí lórí abala bó ṣe ń lọ lónìí àgbàlagbà olórin jùlọ la wa fún yín ọ̀gá àgbà ṣòfò lárìn ṣó mẹ́fun wọ́n fẹ́ sọ̀rọ̀ fún wa níbi ọgbọ́n táwọn ń dá sí táwọn fi ń ṣe orin jùlọ lẹ́yìn ìyẹn náà àǹtí mi Rónkẹ́ Òṣòdì Òkè mi ò rọ́n bóyá Òṣòdì Òkè ṣì wà bó ṣe wà nígbà yẹn o ẹni torí wọ́n sọ pé àwọn gómìnà ìlú èkó wọ́n ń dára lóṣòdì àǹtí mi Rónkẹ́ Òṣòdì Òkè wọ́n dá àwọn fẹ́ sọ fún wa nínú ìròyìn pé kí ni díẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n fi rọ́ lọ bí iṣẹ́ tíátà èyí tó wá jẹ mí lójú ni Liz Anjorin ni ó ló ní ẹ̀yin ọkùnrin obìnrin tí ò bá fẹ́ràn owó oníkẹ́ ẹ̀ mọ́fẹ́ ẹnu Liz dẹ́mọ́ ti gbọ́ yẹn kí n má bàa dé nà pẹ̀lú torí àkókò pọ̀ lónìí ẹ jẹ́ àtọ́dọ̀ ṣẹ̀ṣàkẹ́ lọ sí ọ̀dọ̀ Ṣófọlárìn Ṣómẹ́fun àràdẹ̀pọ̀ lọ́wọ́ alára gba ìdá wa ẹ̀yin tèmi ẹ̀dá kan wá nǹkan fìdílé ẹ̀ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́n ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tó ń wò mí nílé lóko nírìn àjò ṣé dáadáa la bá yín ojú tẹ fi ń wò wọ́ ní fọ́ etí tẹ̀lẹ̀ fi ń gbọ́ wọ́ ní di ṣé wọ́n rí ibi tẹ ti ń mú owó tẹ fi ń subscribe báyìí àpò yóò ní gbẹ láṣẹ Èdùmàrè ìyẹn lèmi Ọlájọolúwa tó yàn nánú gàfi kí n káàbọ̀ sábàlá bó ṣe ń lọ lórí ètò Agogo Ayọ̀ náà ni níbi tí a ti máa ń fọ̀rọ̀ jomi tó rọ̀ pẹ̀lú àwọn ìlú mọ̀ká àti àwọn èèyàn tó tara lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò tàlàgbé wá sórí program lọ́jọ́ tòní ẹni tó jẹ́ pé ẹ máa nífẹ̀ẹ́ sí láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn nítorí pé àwọn náà wọ́n ti mọ̀ wọ́n dáadáa ní ẹnu iṣẹ́ tí wọ́n yàn láàyò wọ́n kọrin jùjú ni àmọ́ hmm, tẹ bá gbọ́ ohun ẹ̀yin ará ilé ẹ má jẹ́ kí n tu ẹ jẹ́ kí n mú ojú ajé kí n mú kó ní sọ ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé ṣófọ lárìn ṣómẹ́fun ẹ káàbọ̀ sórí ètò wa sà ẹ ṣeun olóòtú ẹ bá káwọn ará ilé. ẹ kú lé o ẹ̀yin ará ilé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi èmi ọmọ yín Fọlárìn ṣómẹ́fun akípẹ̀lú ọ̀nkúṣò ló ń kí yín ó yẹ bá mi forin kí wọn dáadáa dáadáa ok kẹtọ forin kí ọmọ olúwo ni. ọmọ Abẹ́òkúta ni. ok pẹ̀lú àwọn tó sá sábẹ́ olúmọ lọ́jọ́ sí. lágbára Ọlọ́run. <laughs> ó yẹ bá mi forin káwọn ará ilé kọ́ lè mọ̀ ọ̀gbẹ́ tàbí wá sórí program lẹ́ni wọn mọ̀ṣẹ́ tó ń ṣe. ṣòfọlárìn ló ń bọ́ àlóyìn lòun mo tún gbèdé bó ṣe múnú mi dùn ló mára yá gágá bó ṣe múnú mi dùn sẹ́ ló máa rà yá gágá èmi ò lè ṣe kémi má má jó alẹ́ mi ò lè ṣe ṣe ṣe kémi má má jó mo ti gòkè àgbà mo ti tẹ̀síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ showboy láyé ń pè mí o orin ti yí gbogbo nǹkan ti yí padà ṣùgbọ́n lọ́wọ́ yìí uncle show lọmọ ń jẹ́. Hmm, uncle show lọmọ ń jẹ́ bọ́dẹ̀ jẹ́ ká mú ìbéèrè wá láti bẹ̀ kí ló dé tẹ́ fi orúkọ ti tẹ́lẹ̀ sílẹ̀ tó jẹ́ showboy tẹ bẹ̀rẹ̀ sí ní jẹ́ Uncle Show kí ni ìyàtọ̀ orúkọ méjèèjì. ẹ ṣeun olóòtú mo gbàdúrà pé kí ọmọ kó ga jù wá lọ a ọlọ́run ṣe wípé mo bí obìnrin mo dẹ̀ bí ọkùnrin torí gbogbo lọ́mọ so kò dẹ̀ sẹ́ni tó ń gbàdúrà pé kóun máa ṣe òwò kan nígbàkigbà tí ọlọ́jọ́ bá dé gbé kí òwò náà kẹ́lòmíì kó wá kó kínní ẹ̀ lọ bẹ́ẹ̀ so nígbà tí mo bí ọkùnrin ìgbà tó máa dá ohun e, ké wẹ́n wẹ́n wẹ́n máa rí pé ó di kíní yẹn mú bí ẹni tó di microphone gbà mo kàn wọ́n pé èmi ò fẹ́ máa pe ọmọ mi ní junior junior junior bíi ẹni tó wà junior mo á wò pé mo gbọ́dọ̀ wà creative kàkà kí n máa pọmọ ní junior pé jẹ́ kí n wo abbreviation tí mo lè fún mo á sọ ní JLD just like daddy's name hmm. JLDN just like daddy's name so ó mì ní pé daddy's junior so orúkọ tèmi ń jẹ́ tẹ́lẹ̀ tí mo ṣiṣẹ́ tó fi mọ̀ mí gẹ́gẹ́ bí showboy mo á fún òun nítorí pé òun ni boy ọlọ́run ti sún àwa sí òkè díẹ̀ èmi wá di ọ̀nkú èmi wá di ọ̀nkú orí ọ̀fẹ́ ẹ ṣe rí irun funfun yẹn náà ó dàbí bíi wisdom ni hmm. torí ojú ti rí gan. ìtẹ̀síwájú náà ni ẹ tẹ̀síwájú ìgbà tẹ́ rí pé ah irun funfun ti ń yọ ó dàbẹ̀ ti tó ọjọ́ mẹ́ta kan láyé o tẹ̀ pé tó ẹ jẹ́ kí n ju bọ́ì sílẹ̀ torí àdẹ bọ́ì mọ́. ẹ aṣìwà ni aṣìwà ẹ ọkú náà ni aṣìwà ayẹmọ̀bọ a kò gbọ́dọ̀ fún gbé òun ni bọ́ì nítorí pé àlá gbọ́dọ̀ wà. àlá gbọ́dọ̀ wà àlá gbọ́dọ̀ wà. àmọ́ tọmọ tẹ̀ ń sọ yìí tó bá wá dàgbà tí ò mú ìlànà entertainment rárá ọ̀tọ̀ ni kó máa kọrin o ó yìí lè forúkọ yẹn ṣe bóyá kọ́mẹ́dì àbí kó fi máa jó bó tí ò bá tẹ̀ wá mú ìlànà entertainment rárá ṣẹ́ro forúkọ yẹn sì lè wúlò fún un well um, nǹkan tí mo rí ni pé i don't have to mi ò ní láti kàn ń pa fún wípé ó gbọ́dọ̀ ṣe orin but um, ní agbára ọlọ́run ọba bó jẹ́ ilé ìjọsìn ló fẹ́ ṣí bó jẹ́ anything tó bá ń wù láyọ̀ láti ṣe inú ilé wa a máa ń nífẹ̀ẹ́ sí orin gan bó jẹ́ ó ń ṣiṣẹ́ ni bó fẹ́ gbẹ̀bí ni tọ́lọ́run bá jẹ́ dókítà ló máa ṣe tó bá fẹ́ gbẹ̀bí ó máa ní passion for music nítorí pé orin is a therapy tó ń jẹ́ kí inú àwọn èèyàn tí wọ́n ń ronú kó máa dùn so ẹlòmíì tó fẹ́ bí wẹ́rẹ́ ó lè jẹ́ doctor tó yẹ pé ẹ̀mú ó kàn máa fẹ́ ẹlòmíì máa fẹ́ bí báyìí tó yẹ pé tó bá ti kọrin báyìí wẹ́rẹ́ ló máa bí hmm. ṣe understand ọ̀rọ̀ tiẹ̀ náà tún máa tún yàtọ̀ gbé àánú distinguished doctor lílé orin ló tún fi so ó lè má ṣe kó practice ẹ̀ lórí stage but nígbà tó bá ń ṣiṣẹ́ tó ń kọrin torí pé èmi sì ni eh, so ó lè ó lè máa ṣe tiẹ̀ bọ̀ kò dídánná kó jẹ́ olórin bọ̀ inú mi á dùn tí ó bá yà bọ̀ tí ó bá yà sí i i don't compel. alright ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi tí ẹ̀yin ti bẹ̀rẹ̀ ìrìn àjò orin kíkọ yín ṣé mọ́mì ló ń kọrin ni àbí dáàdì ló ń kọrin. ẹ ṣeun olóòtú ọpọlọ yín ò ní dọ́tà lágbára ọlọ́run ọba màmá mi wọ́n nífẹ̀ẹ́ sí orin gan bàbá mi wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba civil servant okay. he worked in railway um, ní London then um, in Nigeria he worked he worked and housing this thing now now um, mami wọ́n jẹ́ olólùfẹ́ orin tó dáa wọ́n nífẹ̀ẹ́ sí orin gan ọmọ àgbà dẹ̀ ni mí. ara dẹ̀pọ̀ lọ́wọ́ alára gba ìdá wa ẹ̀yin tèmi ẹ dákun wá nǹkan fìdílé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́n ohun tá gbogbo àyọ̀ sọ. ẹ káwọ́ padà sórí ètò yín ètò agbègbè àyábálà àròyìn là ń lọ báyìí àbáṣà kàndé òbèṣe ni ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn ìròyìn yìí gbé mi lọ́kàn mo fẹ́ gbọ́ ohun tí Liz Anjorin tó ń wí ẹ jẹ́ lọ síbi abala ìròyìn. ara dẹ̀pọ̀ lọ́wọ́ alára gba ìdá wa ẹ̀yin tèmi ẹ dákun ẹ nǹkan fìdí ilé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́ ẹ káàbọ̀ sí abala ìròyìn lórí ètò agogo ayọ̀ Ronke Ojo tí gbogbo ènìyàn mọ̀ sí Ronke Oṣodòkè ti sọ ìdí tí ọ̀pọ̀ ènìyàn fi ń rọ́wọ́ irúṣẹ́ tíátà òǹṣèré onítìátà náà sọ pé àìsíṣẹ́ nílùú ló fa irú wá ògèrè wá tí ó sì ń fún iṣẹ́ náà ní orúkọ tí kò yẹ nítorí ọ̀pọ̀ ènìyàn ló nígbàgbọ́ pé àwọn òǹṣèré onítìátà obìnrin wọn kì í fẹ́ gbélé ọkọ Ronke Ojo ní ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ rárá nítorí ìwà tí ènìyàn bá ń wò òun náà ni ó fi ń hàn ó ní pé ṣé bẹ́ẹ̀ náà wá ni kò sí ìdojúkọ nínú àwọn iṣẹ́ tó kù àbí ṣé bẹ́ẹ̀ náà wá ni àwọn obìnrin wọn wọn kì í yapa kúrò nínú ìgbéyàwó wọn ó ní pé kì í ṣe iṣẹ́ òṣèré tíátà ni ó ń fa ìyapa rárá o bí kò ṣe ìwà tí ó wun àwọn obìnrin wọn láti máa hù gbajúgbajà òṣèré náà tó tẹ̀síwájú wípé bí àwọn ènìyàn ṣe ń rọ́wọ́ inú tíátà kò bójúmu rárá nítorí ọ̀pọ̀ wọn ni wọn ò tiẹ̀ gba ìlànà tó tọ́ àti tó yẹ ó ní ṣùgbọ́n kò sí ohun tí àwọn lè ṣe bí kò ṣe pé kí wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ kí wọ́n sì fà wọ́n mọ́ra nítorí pé ọ̀pọ̀ wọn ni wọ́n kẹ́kọ̀ọ́ gboyè ní iléèwé fásitì tàbí gbogbo oníṣe bíi adájọ́ oníṣègùn òyìnbó àti àwọn amójú ẹ̀rọ ṣùgbọ́n àìsíṣẹ́ nílùú ló fa tí ọ̀pọ̀ wọn tí wọ́n fi darapọ̀ mọ́ iṣẹ́ tíátà Rónkẹ́ Oṣòdòkè tó tẹ̀síwájú wípé kí gbogbo àwọn obìnrin onítìátà kí wọ́n má wo ìwà nọ̀bì tí àwọn èèyàn máa fi máa fi ojú onínọ̀bì wò wọ́n ṣùgbọ́n kí wọ́n ní ìfaradà kí wọ́n sì ní ẹ̀mí sùúrù nílé ọkọ nítorí pé onísùúrù náà ń pẹ́ nílé ọkọ. bẹ́ẹ̀ náà ni a rí gbọ́ pé onítìátà ni òṣèré àti oníṣòwò ni Lizzy Anjorin ti sọ fún gbogbo àwọn ọkùnrin pé kí wọ́n má fẹ́ obìnrin tí kò nífẹ̀ẹ́ owó rárá. Lizzy Anjorin ni pé ṣé a kò mọ̀ pé ọbẹ̀ tó dùn òwò ló pa òǹṣòwò òǹṣèré onítìátà náà sọ wípé ọkùnrin tó bá fẹ́ nílọsíwájú ní ayé rẹ̀ kò gbọdọ̀ fẹ́ obìnrin tí kò nífẹ̀ẹ́ owó nítorí pé a kàn máa fà á sẹ́yìn ni kò ní lè jẹ́ kó ní ìlọsíwájú ó ní ṣe bí gbogbo wa la mọ̀ pé lẹ́yìn ọkùnrin tó ṣàṣeyè tó ṣàṣeyọrí obìnrin kan ní láti dúró tì í ó ní ṣùgbọ́n kì í ṣe bí obìnrin tí kò nífẹ̀ẹ́ owó wípé obìnrin tó bá nífẹ̀ẹ́ owó á máa ru ìfẹ́ ọkùnrin sókè láti lè ṣiṣẹ́ gidigidi láti lè ní iṣẹ́ gidi lọ́wọ́ àti láti lè ní owó lọ́wọ́ sí i ṣùgbọ́n obìnrin tí kò nífẹ̀ẹ́ owó obìnrin náà kò gbófèé kò sì mọ nǹkan kan rárá Lizzy Anjorin sọ wípé gẹ́gẹ́ bí òun ti ṣe ní dúkìá sí i ní ìlú Èkó bẹ́ẹ̀ náà ni ó yẹ kí àwọn obìnrin kí wọ́n tẹpá mọ́ṣẹ́ wọn kí wọ́n sì mọ̀ wípé ọkùnrin tó bá máa fi àwọn ó ní láti tójú bọ́ ó ní láti rí wọn pé àwọn nífẹ̀ẹ́ owó àwọn sì mọ ohun tí àwọn ń ṣe. abala ròyìn kò ní jù báyìí lọ lórí ètò agogo ayọ̀ ẹ máa bá wa kálọ. agogo ayọ̀ rẹ má gbélé nìyàn lọ́wọ́. aráyé burú ọ̀rẹ́ kò má dé. àníkan wá jẹun. padà sórí ètò yìí ètò Agogo Ayọ̀ ẹ̀yin ọkùnrin kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn lọ sí orí ayélujára ti Facebook ti wa ṣé lóòótọ́ gbà kan tí Liz Anjorin tó sọ wípé obìnrin tí ò bá fẹ́ràn owó kẹ́ ẹ mọ̀fẹ́ mm, ẹ fi ìwé ṣọwọ́ sí wa nǹkan tẹ́ ẹ rí sí òkété báyìí ní ìwà rẹ òkété o báyìí ní ìwà rẹ o ó bá fà múlẹ̀ ó dáfà o. Ah orin tí mo gbàgbọ́ kì í ṣe òkété gangan bá fa mulẹ̀ ló ṣe òkété eku ló bá fa mulẹ̀ tó da fani ẹ jẹ́ lọ bí ìtàn kékeré lórí òkété. ara lọ́wọ́ alára gba ìjà wa ẹ̀yin tèmi ẹ dákun wá nǹkan fìdílé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́ àwọn Ayọ̀ sọ. ẹ káàbọ̀ sí abala ìtàn kékeré lórí ètò Agogo Ayọ̀ ohun tá fẹ́ sọ ìtàn kékeré rẹ̀ lónìí ni òkété ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni yorùbá gbàgbọ́ pé òkété jẹ́ ẹran abàmì tó sì lágbára púpọ̀ nínú ihò sì ni òkété ń gbé bí òkété bá sì fẹ́ gbẹ́ ihò rẹ̀ kì í lu ọwọ́ bẹ́ẹ̀ sì ni kì í lu ẹsẹ̀ bí kò ṣe ìrù tó túmọ̀ sí pé ìrù ni òkété fi ń gbẹ́ ihò rẹ̀ òkété tún jẹ́ ẹran kan tí ó fi àṣẹ rẹ̀ pamọ́ sí ìrù rẹ̀ bí ènìyàn bá ń lé òkété tó sì lè débi sáà kan tí òkété náà bá fi ìrù rẹ̀ na ilẹ̀ onítọ̀hún ní láti ṣubú ni bẹ́ẹ̀ náà ni tí òkété bá fi ahọ́n rẹ̀ kan ilẹ̀ nínú ihò rẹ̀ ó máa ṣòro fún ẹni tó ń dọdẹ òkété náà láti lè fà á jáde. ara òwe tá à ń pa mọ́ òkété náà ni pé ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ òun náà ni ilẹ̀ ń gbọ́. bẹ́ẹ̀ náà ni pé bí òkété bá ń bímọ yóò yọ yàrá fún àwọn ọmọ rẹ̀ nínú ihò ilẹ̀ tó gbé wà. bẹ́ẹ̀ sì ni òkété tún máa ní ibìkan tá à ń pè ní àgùrù òkété nínú ihò náà ni gbogbo ibìbà yìí wà tó sì jẹ́ pé nínú àgbòrò náà ni gbogbo wọn ti jọ máa ń jẹun pọ̀ àti pé bí òkété bá tún dàgbà tí ẹnu rẹ̀ kò ran oúnjẹ mọ́ ọmú ọmọ tí òkété bá bí náà ni òkété á tún máa mu ní Yorùbá fi pa òwe pé bí òkété bá dàgbà ọmú ọmọ rẹ̀ ní mu orúkọ mìíràn tá a pe òkété náà ni ewu tí yóò bá fi sọ wípé a kì í rí ewu lọ́sàn-án nítorí pé wọ́n nígbàgbọ́ pé òkété kì í rìn lọ́sàn-án bẹ́ẹ̀ sì ni Yorùbá gbàgbọ́ pé bí ènìyàn bá pa òkété níbi tó bá ti ń sun tó bá bu eérú náà sí ẹ̀bá ọ̀nà yóò rí àtẹ́lẹsẹ̀ òkété náà lórí eérú náà níbi tí wọ́n nígbàgbọ́ pé òkété náà ti jáde padà kúrò nínú iná nítorí pé wọ́n nígbàgbọ́ pé àkúdàáyà abàmìgbà ni ẹran òkété ní Yorùbá tó fi pa òwe wípé mi ò lè wá fi ilé bàbá mi sílẹ̀ ló ń ṣekú pa òkété lọ́dọọdún ẹran abàmì gbáà ni ẹran òkété yìí nítorí pé oríṣiríṣi àrà ni ó máa ń dá tó sì jẹ́ wípé ó jọni lójú gidigidi gan nílẹ̀ Yorùbá tí a fi pè ẹran òkété ní ẹran abàmì ẹran tó sì yàtọ̀ nínú ẹran gidi ni. tó a ò ní rí jù báyìí lọ lábala ètò kékeré lórí ètò agogo ayọ̀ agogo ayọ̀ ṣì ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ. agogo ayọ̀ ẹ máa. ẹ káwọn padà sórí ètò yín ètò wa gbogbo ẹ wọn ní yín ní yín ní kẹ́ni ṣe mí aṣíwèrè sọ pé ọlọ́run kò sí ẹni tó gọ̀ ọlọ́lọ́run ò ṣe tó ẹni tó gbọ́n dúpẹ́ fún ní ìgbàkúgbà àti lóòrèkóòrè gbogbo ọjọ́ kọjọ́ tí èèyàn wọlé tó jáde tó ṣiṣẹ́ tó tún padà sínú ilé tí ò yin ọlọ́run tí ò sin ọlọ́run irú ọjọ́ bẹ́ẹ̀ a ṣe ìgbéraga ní ìgbéraga ní síwájú ìparun a ò ní parun lọ́lá ọlọ́run tí ẹ bá wo ètò agogo ayọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tí orin tí agogo ayọ̀ tó bá ṣe kíni tó bá bẹ̀rẹ̀ orin àǹtí mi amúdàlá àtàwẹ̀ ní wákà tó bá parí náà orin àǹtí mi amúdàlá àtàwẹ̀ ní wákà ni ọ̀fẹ́ náà ṣe orin yẹn fún wọn kàn fi dá wa lọ́la ni làárọ̀ ní ká ní ká lọ sọ́dọ̀ wọn lónìí ká sọ pé àǹtí mi ẹ̀yẹ́ káwọn náà ṣe kíni ká gbọ́ orin yín. àràdẹ̀pọ̀ lọ́wọ́ alára àgbà ìd igbo n'ọtụn gwa aka ya ite igbo n'ọtụn gwa aka ya ite aka ya yọ lọ́tún lọ́tún tọjọ ń yọ làwa ń yọ nígbà tó pé waka làwa ń kọ amúdàlàdù ní aka yìí parun. wákà ti gbọ̀nà n'otu wákà ti gbọ̀nà n'otu wákà ti wákàyítì gbọ̀nà tún wákàyítì gbọ̀nà tún yọ lọ́tún lọ́tún tọ̀jọ́ ń yọ làwa ń yọ nígbà tó jẹ́ pé dàmísọ́nà wákà làwa ń kọ amúdàlá tún àwẹ̀ ní onígbà tí wákàyítì parun. wákàyítì ọ̀nà tún yọ wákàyítì ọ̀nà tún. wáyìtì gbọ̀nà tún yọ wákàyìtì gbọ̀nà yọ lọ́tùnlọ́tùn tòjọ́ ń yọ làwa ń yọ nígbà tó jẹ́ pé dàmísọ́nà wàkà làwa ń kọ amúdàlàtù àwẹ̀ ní onígbà parun. wákàyìtì gbọ̀nà tún wákàyìtì gbọ̀nà tún wákàyìtì gbọ̀nà tún yọ lọ́tún lọ́tún ọjọ́ ń yọ làwa ń yọ nígbà tó jẹ́ pé dàmísánná wa kà làwa ń kọ́ amúdára tù àwọn ènìyàn ní ìgbà tí wákàyì rẹ̀ parí. ilé balẹ̀ rù sí fáwọn amọ́ kìnìún wọn joyè ọba lóde ládé ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú tọ́lú ṣẹ́rí wákà music ó yàtọ̀ gédéńgbé ó ṣe wá níyàtọ̀ ṣèbíṣẹ́ ọlọ́run ni lọ́fọ̀wẹ́ ní kalẹ̀ láti gbogbo wa kàyọ́. wákàyí ti gbọ̀nà tún wákàyí ti gbọ̀nà tún wákàyí ti gbọ̀nà tún wákàyí ti gbọ̀nà tún wákàyí ti gbọ̀nà tún yọ lọ́tún lọ́tún ọjọ́ ń yọ làwa ń yọ nígbà tó jẹ́ pé dimensional wákà àwa ilé ẹja là ń gbọ́ mí lẹ́wọ̀ wàá ká ti fìdí múlẹ̀ àjẹbalẹ̀ rò sí fáwọ́mù kìnìún ojoyè ọba lóde ládé ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú rò ọ̀tọ̀ ní tọ́lú tọ́lú ṣẹ́ríwáka music ó yàtọ̀ gédéǹgbé kò ṣe wá níyà èbíṣẹ́ ọlọ́run ló fàwé ní kalẹ̀ àti gbogbo wa kà yọ. wákàyí ti gbọ́dọ̀ tún wákàyí ti ara dẹ̀pọ̀ lọ́wọ́ alára gba ìdá wa eyi tèmi ẹ̀dá kan wá nǹkan fìdílé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ohun tá gbogbo ayọ sọ ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ohun tá gbogbo ayọ ń dún. ẹ káwọ́ padà sórí ètò yín ètò wa gbogbo ayọ̀ wákàrí branded òun ètò bá dáadáa mo rí i pé yẹn wà rí branded ni mo nípa eh, àǹtí ohun yẹn ìfòròdóyàn wà bẹ ohun yẹn lágbára ohun tó máa gbọ́ tó máa yí ọrùn padà pé bó lòun yẹn ti ń jáde ni tẹ bá lù kó máa dún kodo so kodo sọmọ kodo sàlàáfíà ti ṣe baálé ọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ sí ìparí ìfọ̀rọ̀wérọ̀ tí a ń ṣe pẹ̀lú ọ̀gá àgbà Ṣófọlárìn Ṣómẹ́fun. ara dẹ̀pọ̀ lọ́wọ́ alára àgbà ìdá wa ẹ̀yin tèmi ẹ dákun ẹ wá nǹkan fìdí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ àgbàlagbà ni mo bá gbé màmá mi jẹ́ um, olólùfẹ́ Obey Miliki Sport yeah, ní command chief commander Ebenezer Obey olólùfẹ́ wọn olólùfẹ́ orin wọn oh àgbàdo pé olólùfẹ́ wọn olólùfẹ́ orin wọn ok yeah, tá a máa pè ní fan bẹ́ẹ̀ni okay. so kò sí wọ́n sọ fún mi nígbà yẹn tí mo wà gẹ́gẹ́ bí tí Obey bá release orin lẹ́nìí lẹ́nìí lẹ́nìí làwọn máa lọ tò sí Agége àwọn máa make sure pé àwọn ra record yẹn àwo náà máa ń pè so mhm. àwọn máa ra so àwọn máa gbọ́ nínú ilé so bọ́n yẹn ń gbọ́ kẹ̀dẹ̀rẹ̀ àwa jẹ́ ọmọ ìkéré ń yẹn so orin yẹn náà máa fi ń ṣe àpèjúwe tí nǹkan bá ń ṣẹlẹ̀ nínú ilé pé máa ṣe ní tálẹ̀ǹtì ẹ mọ́lẹ̀ ọmọkùnrin olúwa yóò béèrè lọ́wọ́ ẹ̀ ah, tó bá tún kàwé dáadáa àbí tó bá pé láti skul láti dé àbí tó bá ṣe nǹkan tí ò dáa wọ́n á ní má torí ẹni kò do nìkan ra má torí ilé kòdó nìkan ra pàdé mi má torí mọ́tò kòdó níṣẹ́ rí orin yẹn náà máa fi ń sọ̀rọ̀ mí ìwà ìgbà yẹn ó nǹkan tó ń plant sínú wa wọ́n máa ń gbọ́ mm-hmm. ṣẹ́rí ìtorí ẹ̀ anybody tó bá wà láyé yìí kó ṣọ́ra nǹkan tó máa ń ṣe níṣojú ọmọ ékeré torí mi ò gbàgbé gbogbo àwọn nǹkan tí màmí máa ń ṣe nígbà yẹn tó máa ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun lèmi máa ń wọ́n dẹ̀ rò pàwọ̀ òrí wọn then wọ́n like King Sunny Adé music náà wọ́n máa ń gbọ́ so tó máa ń play àwọn hip hop music lẹ́gbẹ̀ẹ́ nísìnyí mi ò ẹ mọ̀ bí ẹgbẹ́ kí n gbọ́ ìjìnlẹ̀ even gan nínú matrimonial home mi nísìnyí gan wọ́n affect me because àwọn ọmọ gan máa ń gbé don't mind daddy is old school mhm. mo dẹ̀ ṣì wà ní ọ̀hún kúṣù àti èmi náà ń lọ sí blog òun rí gbogbo nǹkan nítorí pé bọ́n ṣe bí wàá so Mama mi ò kọrin ìyá mi ò kọrin bọ̀ ìfẹ́ tí wọ́n ní sí music bẹ́ẹ̀ ni mo dẹ̀ rí pé ìlànà tó dáa nǹkan tí èèyàn lè fi di èèyàn ní ọ̀la ni. ìgbà tí wàá sọ fún mọ́mì pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọrin ìhàwó lọ́kọ àti dáàdì. ah bàbá mi ó ní pankẹ́rẹ́ kan nígbà yẹn <laughs> hmm, àtòrì náà ń pè dáàdì mi wọ́n fẹ́ kí n jẹ́ agbẹjọ́rò bíi accountant so wọ́n máa fẹ́ tó bá wà ní family meeting tí a bá lọ táwọn cousins wa tó bá wà tó bá lọ mm. ṣe get together wọn ni ah, that's my son gbé tá bá ń play monopoly bẹ́ẹ̀ and uh, Folarin um, give me the equation to this hmm. this this mm. ṣe mọ̀ wọ́n máa fẹ́ kí n máa kọ́ fọmọ wọn yán you know but ó ní nǹkan tí orí oníkálukú gbé yeah but mo ò lè gbé kọjá kò ń ṣe pórí mi náà gbéwè ò bọ eh, you know gọta àkọsílẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àyànmọ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so. Mm -hmm màmá mi rí i pé mo nífẹ̀ẹ́ orin gan so mo ní oore ọ̀fẹ́ nítorí ìjọ tí à ń lọ ìjọ elétò Methodist Church so nínú ìjọ yẹn tí o bá darapọ̀ mọ́ wọn láti kékeré wọn á jẹ́ kó join boys brigade àbí girls brigade so láti bẹ̀ lọ wọ́n wa triangle ni máa ń lù ń gbà yẹn so láti bẹ̀ lọ mo mọ beat mo mọ everything kí n tó promote sí junior boy láti junior boy láti wọ complain boys láti complain boys mo bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ wọ́n wá rí i pé mo mọ part gbé mo lọ ṣe packer fún àwọn ẹnìkan nígbà yẹn tí ó ń kọrin nínú ìjọ so láti bẹ̀ lọ mo bẹ̀rẹ̀ sí máa àwọn nǹkan tí mo ti gbọ́ tẹ́lẹ̀ so wọ́n wá ní pé kí n wọ ẹgbẹ́ akọrin nígbà yẹn nígbà yẹn a máa ń lo hymns la máa ń kọ a lè máa ń sightrade ni ní Owens Memorial Cathedral Church ní Yaba so a máa citrate ni so èmi ò mọ note torí àgbélẹ̀rọ lèmi máa ń kọ inú ọpọlọ ló ti wá mi ò kọ so tó bá ní ká harmonize nǹkan mo máa gbé gidi bí ó ṣe wá láti ọkàn mi mm-hmm. so wọ́n wá sọ fún mi pé mo da n pé but mo gbọ́dọ̀ kọ bí wọ́n ṣe kọ sínú nítorí tèmi bá tó bá yẹ pé bass ló fẹ́ kọ wàá side dẹ̀ wàá kọ bass part tó bá yẹ pé tenor ló fẹ́ kọ tó bá yẹ pé soprano ló fẹ́ kọ àbí alto ló fẹ́ kọ o gbọ́dọ̀ mọ̀ láti kọ wọ́n wá kọ́ mi pé kí n join kọ́ àgbà yẹn mo kọ́ títí títí tí mi ò tètè mọ̀ nítorí kí nínú dàbí arabic báyìí bí kíní mhm. so kọ́ master wọn àgbà yẹn àlàdé wọ́n ní ọmọ yìí bọ́lájí àwọn ò rò pé bóyá ó lè join choir yìí bọ́lájí wọn ní nǹkan míì wà nínú ẹ̀ gbé tí ẹ̀ ti discover tí ò bá lè kọ́ kínní ok tó bá ti tó àsìkò thanksgiving ṣé ẹ lè gbà kó robe kó wọ robe ní kó wá gbìnrin fún mi lókè gbé because tí thanksgiving bá ń dùn tí gbogbo ẹ bá ń dùn tí ìjọ ń dùn gbé kínní gbé everything máa wá ok gbé ìmísí náà máa wá sóhun náà lára wọn á ní wọn fún mi ní chance nígbà yẹn gbé kí n kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ orí ọ̀fẹ́ tó fún mi nígbà yẹn wọn á ní interest gbé ah, kí ni àwọn people yìí ń kọ tó dàbí ara gbé tí mi ò lè mọ̀ ṣèbí dòrèmí fasolá ti dóni bẹ́ẹ̀gì ni so bọ́n yẹn kọ́ mi nìyẹn díẹ̀díẹ̀ lẹ́nìí mo ní oore ọ̀fẹ́ láti lè sighted and side play ní music. ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé tí àpèyìn tẹ jẹ́ wa a ní ìjù báyìí lọ lórí ètò lé ni mo lérò pé ẹ gbádùn gbogbo nǹkan tí wọ́n bá wà sọ mo dẹ̀ lérò pé ẹ kọ́ ọgbọ́n kan tàbí òmíràn níbẹ̀ wọ́n fẹ́ẹ́ fi àǹfààní láti dúpẹ́ lọ́wọ́ Gworth Hotel tí wọ́n jẹ́ ká ya iṣẹ́ agogo ayọ̀ ní iléeṣẹ́ wọn iṣẹ́ wọn nídìí iṣẹ́ mọ́ ọ lọ́wọ́ láṣẹ Ìdùmarè ẹ dẹ̀ tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ kàn sí mi lórí Instagram at simplytyo tẹ́ bá dẹ̀ fẹ́ bá makeup artist mi náà sọ̀rọ̀ ẹ kàn sí lórí Instagram at mobeauty You're real. bí èyí ṣe lọ lórí ètò yín ètò wa gbogbo ayọ̀ lónìí mo ní kí n tó mọ ọ lọ ni wọ́n dẹ́ni tó fúnni lọ́mọ nǹkan ńlá ló ṣe mo ní kí n yà ní nọ́mbà ten Kúfèjì ní alago méjì kí n kí àwọn àna mi ni mo ní kí n kí ìyá ìyàwó mi Cecilia Abiodun omesore wòlíì ni wọn bàbá ìyàwó mi náà dọ̀kun omesore mò ń kí wọn Dámilọ́lá omesore mò ń kí òun náà anointed lèmi máa ń pè é mo kí òun náà gbogbo ìdílé omesore tẹ́ ẹ fún mi lọ mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹni tí ẹ jẹ́ ọkùnrin náà lẹ́ẹ̀kẹ̀kẹ́ máa rántí àwọn àná yín kẹ́ẹ̀kan pé mo ní kí n dúpẹ́ ọmọ tẹ́ ẹ fún mi ni o adúpẹ́dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ ẹ lónìí owó kó darapọ̀ mọ́ yín ọlá kó darapọ̀ mọ́ yín mo dúró lórí àpáta kristi ilẹ̀ mìíràn ìyanrìn ni mo dídá mi bọnú ẹ̀jẹ̀ jésù rí àwọn ẹni ibi inú fẹ̀yìntì àgbélébù kọ́ mọ̀ bá gbé mi ṣubú pa ohùn mi pọ̀ mo ohùn olúwa tó wà lórí iṣan mi kóhùn mi kó lè kí mo pa ọ̀rọ̀ mi pọ̀ mọ́ ọ̀rọ̀ olúwa tó ga ju orúkọ olúwa lọ torí pé àṣẹ ni kò yí padà mo pa àṣẹ ìrọ̀rùn sínú ayé gbogbo àwọn òní wáwá tì a ò ní wọ́wọ́ sí ojú kì í ti ọlọ́run ọba ojú kò ní tiwa omi àánú kò ní gbẹ lórí wa ìpàdé wa láyọ̀. lórí amóhùnmáwòrán Africa Magic Yorùbá lẹ ó ti máa gbẹ́tò wa agogo ayọ̀ lójoojúmọ́ là ń gbàṣà àti ṣe lárugẹ lójoojúmọ́ là ń gbàṣà àti ṣe lárugẹ.